him adoration because he allowed us to see a beautiful morning like this. It's our might, not our mind, but by opportunity and grace he We are the God and not right. Hallelujah be to your holy Lord. Jesus' mighty name, Amen. the mother of uh, the uh, wife of Potiphar kò lè sọ cannot she cannot say anything. apaṣọ yẹn lára rẹ̀. that garment was taken away from him. a mother, and he was sent to the prison. olúwa ní ká sí gbaṣọ òkú lára mi. no way the garment of glory has been taken away from me. àti ẹ̀rọ àyànbọ̀ mi lọ sí ibi that my destiny has been sent where I don't want to go. àmì ṣàwárí ìlú láàárọ̀. mercy search for me. fuimos ẹsẹ̀ kọkàndín ní ọgbọ̀n títí dé ìkọkàndín ní ọgbọ̀n. bọ́lọ́mù sì wí fún kẹ́tẹ́kẹ́tẹ́ náà pé nítorí nítorí tí ìwọ ti mú mi ṣẹ̀ sí idà ìbá ní ọwọ́ mi nísinsìnyí èdè ìbá ọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ náà sì wí fún bọ́lọ́mù pé kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ kí èmi ṣe tí ìwọ ń gùn láti ìgbà yìí tirẹ̀ tìrẹ ní títí di òní èmi a èmi a ṣe èmi a ṣe ọ èmi a ṣe ìwọ̀sí sí ọ bẹ́ẹ̀ ni òun sì dáhùn wípé no nígbà náà ni olúwa la bálámù lójú ó sì yá gẹ́gẹ́ ní olúwa ó dúró lójú ọ̀nà idà idà idà rẹ̀ fífà lọ́wọ́ rẹ̀ ó sì tẹ orí rẹ̀ bá ó sì dojú bolẹ̀. And Balaam said unto the ass, Because thou hast mocked me, I will dare wear a sword in my hand, for now will I kill thee. And the ass said unto Balaam, Am not I thy ass, upon which thou hast been ever since I was there of this day? Was I ever wounded to unto thee? And he said, Nay. Then the Lord opened the eyes of Balaam, and he saw the angel of the Lord standing in the way and his foot strong in hand, and he bowed down his head and fell flat on his face. olúwa ṣí bákàmù lójú God open the eyes of the Balaam of Balaam. ohun tó ṣẹlẹ̀ ní ìkórìíra ìlú. what happened at that junction is. nígbà tí bálákì ni wọ́n ṣẹ́ sí bálákì. taught the Israelites. He sent for Balaam. Balaam sọ fún àwọn ọmọ Balaam ló ra. Balaam joined oh, Paul. lack something. We wípé arábìnrin pé ó nílò gangan and he has said that ìyá sì wá pé I notice that this woman dey no have child. mo kíyèsí pé arábìnrin yóò bímọ. and Elisha sì bọ́ àkọ́. Elisha wá nílò pé wá fún mi. he say by this time of next. ó ní níwòye ọdún tó ń bọ̀ you will have your own child. ó ní ọmọ tiẹ̀. this woman say arábìnrin yóò rí lẹ́yìn. ó ní mi ò nílò nǹkan kan. in money. owó nítorí in position ní ipò. in every good thing. nínú gbogbo ẹni the Lord has served. Ọlọ́run ti tẹ́ mi lọ́rùn. I don't like anything. Mi ò tiẹ̀ ṣáláì mọ́. Adam, Adam did not who talk to you about me. níbi tí ẹ̀sìn ti dúró di ọ. where shame is and awaiting. níbi tí wọ́n ti gbàṣọ lára rẹ. where your garment has been taken. níbi tí wọ́n ti já ọ sí òwò. where you have been naked. ilé ibi tó ń gbé. that house that is living. ilé lásán ni o is just an ordinary house. wọ́n lọ gbé láàrin àwọn ènìyàn. and is now living among the great people. láàárọ̀ bí. this morning. olúwa yóò ṣe ọ lójú. Yeah. whole our mind. Ó sì sọ gbogbo ọ̀rọ̀.